أنزلنا منها مستمع علينا حين قال سبحانه قليلا ما تشكرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا اللهم صل على محمد وعلى آل محمد على محمد وعلى آل محمد كما إبراهيم وعلى آل الله وسلم صوت السمع بكم السمع عن الخطاب إلى القلوب أولا يقول ذكر kíláàsì sí ìgbọ̀rọ̀ òun ni kíkó etí ìgbọ̀rọ̀ ẹni kúrò kúrò sí àtẹ́sílẹ̀ àti ọ̀gá àmì. عباد الله صيام شراب كل الله سبحانه وتعالى سجل ولا تصاب بين الناس المسلمين ولا تسجد ونقع لم يذكر الله سبحانه وتعالى قلت ترجع دردا في الحكمان المستمع للباطل and resistance to bad àwọn ọmọdé tó lè jẹ olórí gbígbá lọ kó nínú rẹ rẹ tó ń dábàá àtìkọ. ọlọ́mọ tó bàtẹ́ náà ló ti jọ rí wọ́n bẹ́ẹ̀ ní àáké sọ̀rọ̀ pẹ̀lú ní ti àwọn owó pọ̀lú tàbí ní ti dèbè rẹ̀ pẹ̀lú ní owó pọ̀lú. Ibi láàánú lọ́rùn rọ́ọ̀lì yá wọ́n lè mú ìfẹ́ sí. Ibi ìdílé ní ọlọ́run ìgbésí ti kẹ ọlọ́run kọ́mọ ajẹ́lẹ̀ tó ń jẹ owó pọ̀lú ẹni tí ń foni àtẹnudígbà ọlọ́run bá sọ fáwọn ọ̀gá láwọn sọ nígbà tí ó lórí àwọn tó ń jẹ ọ̀gá rẹ̀ nínú àwọn ìyẹ̀wò ìbílẹ̀ ọlọ́run bá jẹ́lẹ̀ wọn ọlọ́run bá máa fún ọ̀dẹ̀ kẹlẹ̀ àti àdúgbò rẹ̀. Ibẹ̀ láwọn tó ń jẹ ọ̀gá rẹ̀ nínú àwọn ìyẹ̀wò yìí سماعون للكذب وما تجد اليوم وما صار أكالون للكذب وفي الدنيا حرام وما جميع Ọlọ́run wa tó sọ nípa ọláyé ní obìnrin tí tá a bá ní ẹni tó sọ ìbàjẹ́ àwọn olùmọ̀ ọ̀gbọ́dọ̀ dákẹ́ obìnrin bá gbọ́dọ̀ máa ń lọ ní pé kí wọn wá ní nǹkan ẹ̀mí nítorí kí wọn máa gbọ́ sí ẹ lọ bí òun ta kú bàbá wọn lọ ẹni tí kò sónà ẹni tí kò sónà mẹ́rin sọlọ́wọ́ àṣọlá àlẹ́bí yìí kú ẹni tí kì í bá já sí ìdájẹ́fẹ́ lórí bá ń sọ mi nípa súnà ẹ̀rọ tó lè lóun fẹ́ ta ọbẹ̀ ta sí àwọn oúnjẹ súnà. Orí fẹ́kọ̀ọ́ ló ní ìyọ́n ta ká mẹ́rin o, sọmọwọ́ pààyàn kọ̀lá. Kọ́nà wọn ti fi súnà wọn fẹ́ ta sí yẹn, àlẹ́ ti àwọn gbé wá nínú wọn fi rí mọ́tò. Pé ìlú ní ń ṣe láàmà ṣe. Àwọn kan náà máa ń sọ pé ìyẹn máa ẹni tó ní ada ẹni tó lájà là ń lè àkókò tàbí ẹni lọ tó ní ẹni tó lè nípa ti àwọn sàmáàbà lórí jáde láwọn oníṣọ ojú ìṣọ yìí tí wọn bá lọ sí ní ọmọlọ lórúkọ ẹgbẹ́ ìfún ara wọn ní wọn kì í sọdá àwọn kì í sọdá wọn wá àwọn ọmọ tí wà lẹ́yìn rọjò wọn wà àwọn bá wọn sàmáàbà tó fi kí ìjọba ọmọ ọba láyé láyé ìlú ọlọ́wọ́ kéré rẹ̀ máa ń jẹ fún wọn. Wọ́n tó ń kù láì ló ti máa lọ ọ̀sẹ̀ síjọ́ ọ̀sẹ̀ àyà. Torí ẹ̀ gbogbo ẹni ló ti bá fún àbáta àbátúnà àtàwọn àtàwọn ọmọ tó wà lẹ́yìn ní ìgbà lẹ́yìn ọ̀lọ́wọ́ àìsọ́lá àwọn olùmọ̀ olùkọ́ ọ̀sọ̀ dákẹ́. Ọlọ́run sọ nípa àwọn ìyẹ̀wò ní ọ̀dà mẹ́ta àwọn àìsàn àwọn ìyẹ̀wò ní tó yá ló ń gbé wọ́n ti gbọ́ sáwọn èèyàn ń mú ẹ̀rẹ̀ wọ́n ti kú rẹ̀. وقد لولا الإلهام والمفاتيحون والأحباب عن قولهم الجد ìlúwàsí tó jáde sí àwọn àwọ̀bà ìjú àwọn tó ń jẹ olùmọ̀ tí wọ́n ń lo mímọ̀ èyí ṣe tí wọn ò fi kọ̀. bákan náà wọ́n ti àgbà àwọn táwọn náà jẹ olùmọ̀ tí wọ́n pa àwọn wọn tó lẹ̀ èyí ṣe tí wọn ò fi kọ̀ àwọn olùmọ̀ sí i nípa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ báwo èèyàn ń lọ wà láti lè mọ̀ sọ̀rọ̀ àti àárọ̀ báwo èèyàn jẹ làbí ìtàlá káàmù yẹn làwọn. àwọn tó dúdú mọ̀ tí wọ́n dájọ́ tó ń wò rẹ̀ yẹn ń tó burú gbà wọ́n pè. ẹ̀yìn náà ti mú àyíká ẹ̀lá a sì máa tọ́ níbẹ̀ lọ́wọ́ wa wọ́n lọ́ọ̀dì èyí sì ní èyí ẹ̀ka wọ̀ ẹ̀wà fẹ́ sọ́kùn الضغط هو ما تذهب وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون ọlọ́run kò ní létí lọ ó sì kò ní lójú òní rẹ̀ ó wá kò ní lọ ẹ̀rẹ́ ìdè ìdámọ́lẹ̀ wọ́n ti ẹ̀ lọ́pẹ́lẹ̀ sí. Ayọ̀ ẹ̀sùn pé wọ́n yà nígbà tó ń bá ẹ̀yẹ ń yàn ọ́. Ọlọ́run náà ó yàn àwọn àwọn ẹni tí wọ́n yà nígbà tó ń bá náà. àwọn ẹni ọlọ́run ọba àjọkẹ́ ayé ọlọ́run fún ròyìn wọn wá nínú òrùka wọn fi ròyìn wọn òun náà ti dé wà nígbà ọ̀rọ̀ àtúnáàlì ẹ̀rí ìnáyà ìṣirò àádọ́rin àwọn ọ̀gbìn àwọn àwọn ẹni ọlọ́run ọba àjọkẹ́ ayé àwọn ti fi wọn máa rìn lórí ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n yíba ọ̀rọ̀ ọkùnrin ìṣẹ̀lẹ̀ ọ̀rùn sàlámù. wọ́n lẹ́nu ọ̀kan ọ̀kan láti àìkọ̀kẹ́ pọ̀lú wọn. òun wọn kọ fún náà yìí pé ala òbí ala àjọ wàhálà tó nínú àwọn àtọ́jáde lẹ́nu ní ní àwọn àtúnṣe ẹ̀fọ́ àtàkùnrin wọlé fún àwọn ọlọ́gbọ ẹ̀yìn àti ìṣẹ́ ìṣẹ́ ní lẹ́yìn máa bẹ̀rẹ̀ jẹ́ sálámù àyíkò àlàáfíà ọmọ àjẹsí láàrín àwọn ọmọ ìjà ìlú àwọn oníṣẹ́ sí àwọn aláìmọ̀dá àti ìlú ìlú èyí lọ bá bọ́ bá bọ́ àyà ìfà ẹgbẹ̀rún tó ń rìn lára wa. máa tó àbúrò gbogbo ìgbà ọ̀gbọ́n ti kúrò jù wọ́n. ìlọ́wọ́ àbúrò jù nínú àkókò yìí tó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ wá ti fi jíjẹ ní múlẹ̀ àti gbàgbọ́ wa àpilẹ̀ ojúrọ̀ rẹ̀ olùdíbà jẹun ọwọ́ adájọ́ pé wà àkókò yìí ló máa tọ́kọ̀ púpọ̀ ọ̀gbọ́n ní ìfowópamọ́ ìjà ìgbàdàgbà èèyàn ń yàn ọ̀rọ̀ أما رجال رحمه الله رضي الله تعالى عنهما وما خاطب به إذا صمت في وقال له فليصم سمعه جنسي ضرورين أصداره أول يقول سمع الله أكبر Ibi mùsùlùmí ló tẹ́ra rẹ̀. Ẹni àwọn ẹ̀sùn àtàwọn àpàdé abẹ́rẹ́ pẹ̀lú yìí.

kótó rẹ̀ ní o ẹ̀rọ wá tó wà àkókò láti fi èdè gbígbọ́ nìkan. Èsì ìlàkòlù bá a ti rí bẹ́ẹ̀ lájọ. Wọ́n ti dáàlù àlùkẹ́lẹ̀. Káwọn rẹ̀ náà tún wá bá ìkú ìdí yọ. Wọ́n dà àǹdà ẹlẹ́dẹ́ ti bá ìgbóòtú dábá láti gbó. Ọ̀yà jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfarabalẹ̀ ni ó wà fún ọ. Wọ́n dà يوم قومك ويوم فكرك سواء. فما جعلت بعد من قول sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀rí ẹni tó wà lójú nígbà àwọn onígbà ọ̀rọ̀ wọn bọ̀ wọn ẹ̀sìn kẹgbẹ́ nú ẹ̀sẹ̀ ọlọ́mọ ọba lẹ́yìn àwọn ọba yìí wọ́n lọ sẹ́sìn fún ọ lẹ́yìn sẹ́lẹ̀ tàbí ìdí àyè ìwọ́n bá tún ní ní ohun tó ní mọ̀ nípa rẹ̀ yá ṣé ó sì mọ tí kò kí ẹ̀ràn sọ̀rọ̀ àwọn tàbí bàdàbàdà rẹ̀ ìwọ́n ní mọ̀ nípa wa lóye àti dáadáa lórí sí ìlọrọ wàlúbàbọ àbúrò yìí wàlúbù àdá àtọkẹ káàkiri ṣe ìdámọlẹ kó tùnú wòlẹ àti kẹkẹ àdá àdúgbò wòlẹ. gbogbo ẹ̀ bá dáhùn máa ti yẹ kí ni wọn tún fi ṣe rẹ̀ sọ máa ti yẹ wọ́n náà náà fẹ́ẹ́ ní ibi bá wọn ní wọn náà ọlá ni ọ̀tọ̀ọ̀tọ̀ kúkọ̀ ọ̀dá rẹ̀ wọ́n á ti yẹ kí ló kú tó rẹ̀ ní wọ́n fi ọ́ ọkọ̀ kẹrẹ rò wọ́n di ọ. ẹ̀yẹ ń yàn ọ. Ọyẹ ká lè máa ronú sọ́rọ̀ ọlọ́wọ́ àná ìwọ̀dà á. Orí ìyẹn bá ti gbọ́ èèyàn tẹ̀lé ojú yẹn lọ. Ọ̀sán máa ń yàn lẹ́dà. Ọba lẹ́dà tó dá wa lọ́sọ̀ wa. Ọ̀sán ń bá tòun kàkúdà. Aya tọ́wọ́ àdìsẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ lé ilé ìyá àkọ́kọ́ ìdáyìí. Ọba lẹ́dà tó máa dá àwọn ọkọ̀ ìrọ̀lẹ́ ìtàn kò sí ẹsẹ̀ ló dájú bí ó yẹ ká ọkàn méjì yẹn wà ní ìkú rẹ̀ àwọn ìlú ìkànnìkọ ẹ̀rọ dára ká lọ bá wọn sọ̀rọ̀ sí máa ń kú bí ọba ní ìyẹn máa wò sí lórí ojú méjì lè wọlé ojú wo lójú tí wọn rí ní ọlọ́ọ̀bí wo ojú yìí ìwé ìbéèrè ìbéèrè kan kò sí méjì yẹn bá ń gbá àwọn òkú sí ẹ̀rẹ́ tọ́lọ́lọ́wọ́n ọmọ òní. يسمعون بها وفي الدنيا ọlọ́run ti fẹ́ràn àwọn ènìyàn wúlẹ̀ ìgbàgbẹ́ àdáhàm wọ́n ti àgbẹ̀tẹ̀ ibi ẹ̀rọ ìbálẹ̀ fún àdọ́rì kódà wọ́n tún sí rẹ̀jẹ̀ rẹ̀ lọ. wúlẹ̀ ìgbàkúnlọ̀ yóò àwọn ènìyàn akọlùkọ àgbà àwọn ènìyàn akọlùkọ ìlànà ètò ìlànà ìwẹ̀ẹ́dùn àti ìdílé ìdílé ìṣàlẹ̀ ìlànà ìwọ̀n ọ̀rọ̀ ìlànà. إليه إنه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على قول إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله إياكم الله صلى الله عليه فما جاء به أحد لا ينسى لا ينسى ìlànà táwọn ẹ̀rọ fi jáwé àwọn ẹbí ìta oníkánikóri yàrá wọn gbà rẹ̀. wọ́n máa wọ́n lọ lọ bàrà onílé ìtàkùn omi ìṣàrọ̀ ìwọ̀n bàrà. yìí sáwọn òun ni kéèyàn máa mú kó má jẹ nìkan wọ́n yà kí nínú omi ìṣẹ̀lẹ̀. àmọ́ àwọn òun kéèyàn sọ̀rọ̀ fún wọn lọ́wọ́ àti ìbàjẹ́ ọlá àtàwọn ọ̀rọ̀ bí òun ọwọ́ àgbàdo àwọn àdéhùn mi máa ń gbà ní ìlúmọ̀ àtúnlá ìbẹ̀rù ń bàtọ́ mi mélòó mélòó la láàrin tó ti fi àpò oṣù ya ti ìlú ọ̀rọ̀ ọ̀gbọ̀n àrọ̀. ìlú tí ó kù ní ìyá rẹ̀ nígbà òfin ìyá àtúgbẹ́ látọ̀ àwọn olùmọ̀wá fẹ́ túmọ̀ àdéhùn yìí wá wọ́n lòun náà lè ti ń sinú lórí àrọ̀ èsì àtúgbẹ́ látọ̀ lè fi tó ní wọ́n lòun náà lè tó ṣùgbọ́n sínú lórí máa jẹun àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn wọn lóun náà yẹn tó ṣe wípé kò ní sọ oríkì ara rẹ̀ fún onínú ẹ̀jẹ̀ tó tẹ̀lé òun gbà rẹ̀ ẹ̀yà dàda ẹ̀yẹ ń fi ọ̀rọ̀ ọ̀wà àwọn ẹni ìdájú rere tó ti fi wọn tó yí ìdílé bẹ́ẹ̀ wọn lórí ọlọ́run bí àtẹ̀lé ìdílé àwọn tàbí ìdílé rẹ̀ wọn fọ wọn gbọ́ mùsùlùmí lára láti má àwọn ọmọ wa ń mú sọ́nà tí wọ́n wà lẹ́bi ká máa lọ sóko tí wọ́n kéèrè máa rẹ̀ èèyàn ti gbọ́dọ̀ máa lọ tẹ́sí sí ojú wọn akọ àkùbí àlùsọ́ọ̀rù àlùyà ọ̀tọ̀lá wọn ni ẹni yóò lọ bí tẹ́sí rẹ̀ sí sọ́ọ̀rù lórí yà ẹni tó ṣe kó lè gbé ewu tá a tẹ́sí bá ti kú lọ máa ń mú káàkiri ní oṣù máa fi ń jẹ ẹni máa lọ tẹ́sí sẹ́yìn lọ́wọ́ yà àjà òun lẹ́sẹ̀ máa mọ̀ dájú pé aburú lẹ́yìn yìí sọ̀rọ̀ olùkéjì ń kà ní ẹni mú wa lẹ́yìn yìí sọ yìí ọ̀tẹ̀ yìí bẹ́ẹ̀ kọ́ ọjà ní àìsàn ìlẹ̀ irúfẹ́ ẹni tí ó jáde kó o ti kò sọ ọlọ́run ọlọ́run ti sọ ọ̀fẹ́ ẹgbẹ́ wọ́n wá kàdà ìyá náà ọlọ́run ọ̀tẹ̀ dáadáa ìyá náà ẹni ẹni náà olùkéjì yẹn lè kàkà tó lò tó wá sí gbọ́ wá tẹ̀lé yìí bó ti já sí pé bá ń gbọ́ ẹ̀ ìyàn yìí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ìdèrè ìdèrè tí wọ́n á lágbára pọ̀ mọ́. lórí ìdílé máa ń gbọ́ ẹni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ọ̀rọ̀ máa lọ ẹ̀ la. ṣùgbọ́n ní lẹ́yìn náà lẹ́yìn náà ló yọ kíákíá kọ́kàrà máa kó ta. ọ̀gbọ́n náà wọ́n lò àgbà wọ́n pè é fún àbẹ̀lẹ̀ nínú àwọn afá àkọ́nà ni. ó sì lába pẹ̀lú àwọn ọ̀dà rẹ̀ kan tó borí pé máa lọ bẹ́ẹ̀ sí wọn. àwọn afá àgbà rẹ̀ lé wọn bá àwọn súnlẹ̀ tá a mọ̀ wọ́n padà máa ṣe iná. ìgbà àdàlà èèyàn ló fi ọ̀rọ̀ nínú àwọn ìdájọ́ ìlú kẹfìrì yàtá omi náà tó mọ́ ti kiri sọ ìgbà fẹ́lẹ́ à ní ìgbà ìgbà. bí ìsẹ́ǹtì ìrẹsẹ̀ǹtì bí ìbátan ní súnlẹ̀ tí ọ máa tọ́ ojú omi ọ̀yọ́ tó fo mi àwọn aláàbẹ̀rẹ̀. ọ máa ti gbé ọ padà dà yọ dà sí ọ ní ara èèyàn tó ti mú o lágbára láti ọ̀sẹ̀ ìjà òṣèlú pẹ̀lú ìka nítorí ọkọ̀ ìgbà ọ̀kẹ́rẹ́ nínú ìgbẹ́. Àkọ́kọ́ ṣe kó o ti gbé wọ̀ orí orí ìlú. Bàbá jùlọ tó bá lẹ́nu ló ní amú. Tó bá bẹ̀rẹ̀ sọ fún sọ yìí, tó bẹ̀rẹ̀ sọ fún sọ yìí, tó bẹ̀rẹ̀ sọ fún sọ. Èèyàn àwọn àti ìgbà máa fi lákìtì rẹ̀. Ìjà àwọn ìjọ bá láta ìmọ̀lẹ́ láti ní bí ìmúlẹ̀ ní àkọ́kọ́ owó lè kọ́kọ́ bá náà ní kókó ní kó yọ lẹ́nu. lójú ọ̀wá ti fi ọ̀dún lágbára ti ọjà rẹ̀ ẹ̀yẹ ló ní ọlọ́run wa. bẹ́ẹ̀ sọ ní ẹ ìkàlà ti déwú ìkàlà ti kẹ́kọ̀ọ́. tó bá yẹ ká fẹ́ máa ń wí ìkàlà ti déwú ọ̀yà lọ́sọ̀ lára pẹ̀ náà fẹ́ kọ́ fara lé. àyè بالله واليوم الآخر قولي رحمة الله وضرب رسول الله يوادون من حاد الله ورسوله semua mani kata takut Allah, takut Nabi Sallallahu Alaihi Wasallam. Walau kamu ada album, sudah sudah dari takut Allah, takut Nabi, adalah ulikan ini. Ini ulikan yang kubah banyak ìgbà tó tẹ́lẹ̀ yẹn sọ ní bàbá mi ni wọ́n fi lè pààrọ̀ báwọn ẹ̀sẹ̀ láwọn fi láti sọ kájá wọn ti kọ́ wa ní kéwù nígbà àgbàlagbà ni wọn àǹfààní àdéhùn ọlọ́dọ̀ wọn àtọ̀dọ̀ fún wọn àdìsọ̀rọ̀ àlùbáṣà fún wọn. ṣùgbọ́n àmì ìgbà tí wọn ìyá súnmọ̀ lẹ́nu ìlú tako yìí ọba dẹ́dẹ́ fún òye láwọn òkòtò tó wọ́n nígbà lọ́wọ́lọ́wọ́ àti ọ̀dọ̀ ìyá ìwọ́n á دون من حاد الله ورسوله ثم عندك كتاب الله كتاب الله ولو كانوا آباءهم تدعوا إليك آباءهم ليمسكوا بهم بأمر بابا ṣùgbọ́n kẹ́ni wọ́n fi ń ta tọ́tọ́lọ́ ń tọ́jú ká tó aṣọ tàbí èèyàn fi pẹ̀lú wọn lórí ẹ̀. àwọn àdínà àwọn àṣìyọ̀lọ́ta àbúlé ìjẹ́bọ̀lẹ́bí wọn ọba adẹ́dá ń fẹ́ láwọn ẹni tọ́lọ̀ wọn bá rí báyìí tí wọ́n gba tẹ́lẹ̀ tí wọ́n gba tẹ́lẹ̀ tí ń takò lọ́lọ́run ń takò tàbílẹ́lì ìṣúná ọmọ tó ọlọ́run tó lẹ́ ẹ̀kẹ́ kẹta ìgbòho ọlọ́run ọba ti fọ ìdí mọ́ ní ìtẹ́sí àwọn ènìyàn àtọ̀lọ́wọ́ ìmọ̀ ìgbòho ọ̀gá ìyá ìyàwó ìró ẹ̀gbẹ́ ó sì tún ti ìdí mọ́ nìyẹn tí wọ́n lẹ́bi pẹ̀lẹ́bi látọ̀dọ̀ láàrin rà wọ́n fi ọ̀sẹ̀nà ní sájàrí ìgbésà ìjọba àwọn ìgbésà ìjọba. ọlọ́run máa mú àtúntẹ́sà tó dájú pé lóun fẹ́ lábẹ́ wọ́n lẹ́bi máa fi inú ẹ̀. wọ́n á yọ sọ́lọ̀ àwọn náà yọ ọlọ́run ọlọ́run yọ sọ́lọ̀ àwọn náà yọ sọ́lọ̀ ọlọ́run fẹ́ láwọn ènìyàn lẹ́yìn kàdé ìgbésà àwọn ẹgbẹ́ ọlọ́run yẹn. àlá ẹgbẹ́ ọ̀ أيها المسلمون عباد الله أعوذ بالله من الشيطان كما تجد بيوا بل هو السماوات والله الله السماوات بيت وإن الله سبحانه وتعالى السماوات بيت تروح من الناس القوات وبعدها هذا كله بكلام إما تدارك مسلم إما تدارك الله الله بوسه الجوال فتاكتو

kọ́mọ àtúntò àti nípa tí yóò fi yìí papọ̀ ọmọ ọlọ́run mi tó ní ìlànà ìlànà òwúlẹ̀ ẹ̀ lórí aláàbò ẹ̀fẹ̀ náà kó o lè fi yọ ọlọ́run yàtọ̀ sí àlá tó mọ láàyè sọ̀rọ̀ gbọ́dọ̀ tó lè sí ẹ̀ àdéhìí olóògbé lọ́wọ́ ẹ̀yà ọ̀dọ́ ẹ̀yà lóṣù ọ̀lọ́ kájí ọ̀dọ́ lè wà ànọ́ọ̀rù wà ní àhàbàyọ̀ nàìjíríà ẹni tí ìyẹn bá gbà sí ẹ̀ téèyàn bá gba tànẹ́bì sọlọ́wọ́ àtọ́lá àtàwọn sọ̀hábà ẹ wá tó lọ́ọ́dún àlàfo tí ń bẹ láàrin wá sí wọn. ìyẹn wá pẹ̀lú wọn jẹ́ lójà ìyá anábì sọlá àtọ́lá náà lórí wa ọmọ nìyẹn máa ń bẹ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ ni ọ̀lẹ́ ẹ̀sọ́ wọn àhájọ ìgbìmọ̀ ìṣẹ̀kọ́ rẹ̀ kí káàkiri kú wọn láti wọn bá tọ̀ rẹ̀ tani bá tọ̀ rẹ̀ káàkiri wẹni dájókòó sí àdébìfọ́ aláfẹ́rẹ́ òjòkó tẹni dáadáa ọ̀dàbí àfẹ́rẹ́ onílọ́fíńdà olùjókòó lẹ́ni ọ̀dàdé àpẹẹrẹ olùjókòó lákẹ̀kẹ̀ tọ́pà kó lọ́dọ̀ onílọ́pẹ́dà ó lè fún ọ tàbí kọ́ ọ̀rà àbí kó o sì kó lọ́dọ̀ rẹ̀ láyé káwọn ọmọ agbóró rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ lè ta lọ́dọ̀ bẹ́ẹ̀ ni nǹkan alákẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ kó o kó lọ́dọ̀ rẹ̀ kó o ti fi nẹ́gbì ọ̀la kọ̀ àbí kó o kó lọ́dọ̀ rẹ̀ káwọn yóò ní ọmọlọ bẹ́ẹ̀ dé ní àtẹ̀jẹ ẹsẹ̀ kó ń bẹ̀ báyìí torí wọ́n máa tó àwọn olórúkọ márùn lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ ẹ̀yìn mùsùlùmí náà ìgbà àdàlá ẹ̀yìn mùsùlùmí ọlọ́run ẹ̀yìn káwọ́ wà nínú àwọn ẹni tí lónìí kọ́ bá dẹ́gbà lónìí káwá ló ń kó sínú ẹ̀ kí ni lónìí yẹn alẹ́ bí ẹ̀rẹ́ tẹ̀lé àwọn ọ̀lẹ́ ọ̀lẹ́ tẹ̀lé àwọn ọ̀lẹ́ àgbà àwọn tó ti wọn a máa tẹ́tí gbọ́rọ̀ ṣùgbọ́n wọn tọ́jú àtẹ́tí fẹ́ẹ́ kò ní gbé wọn lẹ́nu ṣùgbọ́n àjọ ti pa rẹ̀ ẹtù bẹ òní gbé àti ká máa lọ tó gbé ẹgbẹ́ bá ti wà lọ. ọmọ ọmọ gàlágà wọn á ní kí ó ní orí tún nàìjíríà ọ̀tá tún nàìjíríà ní ojú ọ̀nì ah, yẹn. tó ọba ti mà gàlágà ọmọ bàbá ní bàbá ọbẹ ní ojú ọ̀rọ̀ rẹ ní ojú ọ̀rọ̀ tún nàìjíríà ojú ọ̀nì yẹn. gbàmọ́ wa àti ìdàgbé ló ń bẹ̀rẹ̀ sàárì rọ̀lẹ́ lọ́sọ̀lá nínú bàbá wọn ìṣòro àwọn ti ẹni wọn bá ní kápá kan lè rẹ̀ abẹ́ni tó àbójúmọ̀ sí ìsaláàtì sí ìsaláàtì kù káṣà àkọlé rẹ̀ tí ẹ bá ti sàkọlé rẹ̀ èyí ń bá bàrà ọlọ́run bá ti pa rẹ̀. káwọn ẹni tí èyí bá ti kó nínú àwọn tọ́lọ́ wọlé yẹn alẹ́bí ẹni tí ń tẹ̀lé àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ máa ń tẹ̀ sọ̀rọ̀ wọlé ti tẹ̀lé àwọn ọmọ rẹ̀ àtàlà. kò ní ṣe gbogbo ohun dáa bá ti wọ́n fẹ́ fi ìtẹ̀sí rẹ̀ yọ̀dà alẹ́bí ìdí kan ni ọ̀sán ti ṣe náà rẹ̀ àdìmọ́ lórí mọ̀tínà náà ní mo ní apá àti mọ̀tínà nígbà yẹn ọwọ́ àwọn ẹgbẹ́ ha gbogbo èèyàn láti mú náà rẹ̀ yí lọ́ba ti dé ní òdodo ó ti dé ní oúnjẹ ti mú wa. a sì ń yọ̀ bá dẹ̀ ti dé ní báyìí ó lọ́wọ́ ti pàtàkì tó àjọ yẹn dà ilà fún ìbọn àlọ́ abẹ́lé ń bẹ́ẹ̀ ló láàrin yìí. àwọn ẹgbẹ́ tọ́lọ́wọ́ lónìí wọ́n máa ń tẹ́lẹ̀ lọ́rọ̀ lọ́tọ̀ òun làwọn ènìyàn bẹ̀. ọba dẹ́ta ní ìwúlẹ̀ láti tẹ̀lé ní àdá ọ̀lọ́ àwọn ènìyàn náà máa ti fi mọ̀ náà wà wúlẹ̀ nígbà fún olùyẹ̀ ẹ̀ka àwọn onírúurú wọn pé wọn ò sí lórí ẹ̀yọ̀ ìṣẹ̀lẹ̀ ló máa gbà náà ẹ̀dá kò ẹja máa tẹ́lẹ̀ ẹja wà ní ọ̀tẹ́lẹ̀ tá a bá tẹ́lẹ̀ ká tẹ̀lé dáadáa pẹ̀lú ọ̀rọ̀ ìbámu bí irú àwọn ọ̀rọ̀ dáadáa ọwọ́ àlùkò ní ayẹyẹ pàpà jùlọ mẹ́wàá àgbẹ̀ ìlú ọ̀rọ̀ òun akẹ́kọ̀ọ́ nílẹ̀ látọ̀ làwọn àdéhùn. ìyàwó àìsàn ọ̀dọ̀ lọ bàlá àrùntà wọ́n lè ti lọ bá rẹ̀ lọ́lá tí mẹ́wàá bá wọlé mẹ́wàá àgbẹ̀ ìlú ọ̀rọ̀ yóò so làbẹ́ rẹ̀ yóò lè wọ́n ti mọ̀ rẹ̀ yóò tó bí báwọn ẹ̀wọ̀ rẹ̀ tàbí tọ̀nà. wà á yà lẹ́yà ọ̀pọ̀lọpọ̀ òru rẹ̀ yóò ti lẹ́yà wà á yẹ kọ̀ọ̀dọ̀ láti. ọ̀sẹ̀ tí ti bá bá wọn wọlé ìmọ̀ àtúntì àwọn ará ilé náà jọ yá ẹ̀yin náà ti dé láti wá lọ. wọ́n ti kàwọ́ ọ̀rọ̀ mi tó yẹ wa pé kí yẹ ìdúrà nẹ́bí máa ń ṣe nínú wa tẹ̀lé rọmọdọ́n tó ju èyí ṣe láti tẹ̀ rọmọdọ́n lọ. ẹ jẹ́ àwọn gbọ́rọ̀ dáadáa báyìí láti fi èyí láti tẹ̀lé اللهم اجعلنا مما يسرعون قولا ويسترعون احسانا واكفنا شر انفسنا وشر اسماعنا وعافنا واعف وإلى سواك ربنا لا تكلنا قوموا إلى صلاتكم رحمكم الله تعالى الله أكبر الله أكبر أشهد